of life. That is the pain that I don't like. Music in me, I did also tight. Tete share me rap, Baba tete wa share me rap. Tete share me rap, Baba tete wa share me rap. Beating in my chest, oh God. Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long. So long. Beating in my chest, oh God. Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long. So long. on the mix. Baba Bo, anytime he call you, I got a lot of reason that I wanna give you. Oh, oh, oh, oh, oh, Baba yeah, me, oh, the water. Baba, could you me, oh, the water. I want to be ready, oh, go rap. La, yeah, me, oh, go rap, Baba. I've been living the tough life, and I've been living the rough life. That is the pain that I don't like. Music in me, I dey hustle tight. Tete she mí Baba tete wa she wá Tete she rà Baba tete wa she rà o, Beating in my chest, oh God. Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long. So long. Beating in my chest, oh God voice, oh Lord. I've been praying to you for so long, so long. She Ṣebọ́lọ́wà ló ní story mi bad man fẹ́ control mi o, olúwa má gbà fún mi. Kí ló bí bàbá ló ṣe mí? Ṣé mò ń bẹ̀ sọ̀rọ̀ nínú ilé o? Ṣé bẹ́ẹ̀ kò ò gbọ́? O tún wá bọ́ síta àbí? Ó dẹ̀ kó fẹ́ fi ara o fẹ́ fi ṣe ẹ̀sìn. Èmi kò dẹ̀ máa jẹ̀jẹ̀ torí pé mi ò rán ẹ kò yẹ mọ ẹbẹ sọ̀rọ̀ yẹn torí pé mo ní kó fún mi lọ́wọ́ ọbẹ sìn ó wá fún mi ní two thousand naira owó kíni kíni kí n fi ṣe owó ṣìwòlé lówó rárá rárá olè lójú ẹ lójú ó wá àwọn ọmọ ṣẹ sí wẹ́wẹ́ àbí kó lè kó lè jọjú lójú mi àbí kó lè pọ̀ sí lójú mi wọ jẹ́ kó rí ẹ pé o kó lè bá mi wá owó kó kún owó yìí o torí mi lè fowó lè ṣe bẹ o. dọ́tò ọlọ́run kí ló ń ṣe ẹ́ tó ń ṣe bí ọmọ aláta kó yé mi ó ń ṣe bẹ́ẹ̀ tí ò gbà sùn kọjá rárá bẹ́ẹ̀ tí ò kàwé wo ṣe bẹ́ẹ̀ mi mo ti fún ẹ twenty thousand tẹ́lẹ̀ tí mo fún ẹ twenty five thousand nígbà tí o dẹ̀ sí mo ní nǹkan tó bá wà ló máa bá mi manage are you okay at all. ìwọ ọmọkùnrin ṣú ara kó jẹ́ kọ́lá ò ṣú ara o ó mọ̀ pé ikú owó ló pa mí o ó mọ o ó mọ o má bàa fowó ṣeré o. ok all right kò wá tó bá fẹ́. kí bẹ́ẹ̀ kó kí ni owó ẹ̀jọ́ ẹ lójú kan owó ẹ̀jọ́ ẹ lójú kan two thousand naira ó jọ ẹ lójú kan. ok nǹkan tí mo ní lágbára yẹn ṣe nǹkan tó bá wọ̀nyí. ìpadà lọ alọ́ ní ti àbọ̀ ní tèmi má wọ̀rí. ọmọ kan bẹ́ẹ̀ igbó lọ́wọ́ wọlé wa adúlọ́wọ́ gbogbo sínú kótó. Thank ṣé kí n sọ kọ́kọ́ fún ẹ mm. nǹkan tó fọ́nì jù léèlì ni wípé ó ti mọ̀ pé mo travel ó mm-hmm. wá lọ dress bá make up tó yìí ṣé ó fẹ́ fi léyìí dé mi mọ́lẹ̀ nílé àbí. Eh. kí ni. báyìí náà lẹni kí n máa múra eh? ẹ̀yin náà lẹni kí n máa ṣe pákéjì ṣé kò tún dáa ni. ìṣòro nǹkan tó ṣẹlẹ̀ bí mo ṣe ń wọ ìlú dàbí kí n máa lọ mo dàbí kí n padà sínú ilé mi ká wá padà sí bedroom but I will not do that because wọ́n náà mọ̀ wípé mo ti ń lé contract yìí for a very long time at least tó bá ti dọ̀bẹ̀ ilé àti ẹlọ́nà jọ́nọ́jẹ́ hmm? so ó máa ṣe kí n lọ okay just deal with me alright. kò sí problem àlọ́ àdán àmọ́ ṣe ti mú rọ́bà dáàbò bò dání. mi ò lọ wọn bẹ̀rẹ̀ pé ṣe ni ti mú rọ́bà dáàbò bò nígbà tó ti kó sí mi lápò that means wípé o trust me ṣé o trust me mọ́. Ah ẹ̀yin ọkùnrin ẹ ṣe trust torí tó bá dọ̀hún sí mi mọ̀ nǹkan tó ń ṣe lọ́hùn. ṣé èmi wọ́n wà ń rọ àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn ni àmà tí mi kì í ṣe Ibrahim asis Osama àmì ìdẹ̀ kì í ṣe jókòó tó yẹ mo mọ àwọn ọkùnrin tó jẹ́ pé kùn ni wọ́n gbòòrò náà àkìlú wa ń san pa èyí èmi èmi kí wọ́n aṣọ ìrànà ọlọ́run mi jẹ́ jẹ́ kí tètè máa lọ kéé. I'll see you soon, all right? That's my angel. I oh. <laughs> mọ̀ okay. Hey, driver. All right, love. Boss of the bosses. Ìgbà ìlànà mo ti ti bá yín láǹdà àwọn ọmọdé o. Àwọn tó sexy, àwọn tó ṣan, àwọn machinaza. This is my boss. Islander, ṣòrí man like package you àti kejì ẹ̀ ẹ máa package wàá rí pé àwọn ilé ètò gbé wá yìí wọ́n ń ṣe àṣàkù à ń sọ̀rọ̀ ń pa àwọn ẹja tó jẹ́ pé tó bá wà lórí omi wọ́n máa ń lè fòrú àwọn eléyìí ni kò dàbí irú rẹ̀ pé the last time yẹn tó dàbí ìṣìnkan yẹn àwọn eléyìí wà òkè angel what's up how are you i'm sorry i know your name. Becky ló ń kọ mi. Becky and. Lollipop lollipop. o máa ń la anything gan bó you sure? Oh, wow that's beautiful sorry jọ ṣé mo lè rí ẹ lórí ìdúró i wanna see you forsake and you turn brown. Oh, yeah. Shred, shred, Oh my God. Oh, Black ebony. <laughs> nice one sórí percentage ti máa fún pẹ̀lú nǹkan tó ṣe é sẹ̀sẹ̀ láì tí wà ní kinní tí mo kọ́kọ́ fi rí yìí mo ti ń grade ẹ̀ seventy percent. seventy wow. thirty percent tó kù tó bá dé inú ilé àwọn ọmọ yóò lè perform kó gba hundred <laughs> sorry and you. Ah. oh my god. Yeah. Hey, boss of the bosses. Lala. mi ò gbọ́dọ̀ sọ pọ́kàn mi balẹ̀ jù ni ní gbogbo ẹ̀ fíìsì tí wọ́n fún mi yìí mo ní búrọ́tọ̀ ẹ̀ ó ti gba seventy dot tí mi ò lè reduct nínú àròtọ̀ o tí ìwọ náà bá wa wọlé màá wò bóyá thirty yẹn o lè meet up ọlọ́run á jẹ́ kó meet up. <laughs> you see èso ti sọ fún wọn pé mi ò kí ń like st. Ah, àwọn náà ní fẹ́ ṣe mistake wọ́n máa dúró mọ́jú ní bọ́yìí wá yẹn. ẹ mo máa ń like kéèyàn lórí àbí minimum of two weeks pẹ̀lú mi. ẹ jẹ́ ká stop the four weeks like oṣù kan a máa bá yín ṣeré. stop am if to say na play clear ló fà gbó yẹn ìgbà tó bá lọ dúró síbi ìsíbi àbí like one month two months two weeks ayọ̀ṣẹ́ ni ẹ̀nà abálẹ̀ bẹ́ẹ̀ kí n ṣe máa rówó kí n máa jẹun two days ti tó two days ti tó. island ah. that. Ah, ah, oh my god kí n kọ́ tó ọmọ yìí ṣe yìí ah, ó touch mi ní eh. <laughs> you see nǹkan tó ṣe yẹn àwọn ambassadors ló máa ń ṣe tó bá ṣe fáwọn ambassadors wọ́n máa ń like ẹ̀ gan wọ́n eh, máa ṣe ju ẹ̀ thank you ju gbogbo ẹ̀ lọ sórí tẹ́ bá bá mi ṣeré dáadáa hmm, tí ẹ bá rí eré yẹn ṣe tẹ́ bá touch àwọn areas tó jẹ́ kí touch tí ẹ bá ń lọlé ẹ kọ́kọ́ lọlé pẹ̀lú bride kọ̀ọ̀kan. wow ẹ̀ka god ẹlẹ́gà thank you thank you. and secondly tí wọ́n bá tún wá bá mi ṣeré dé level kan tí n bá rántí orúkọ mi mọ̀ pé bàdé lórúkọ mi ah next trip mi lọ sí america máa make sure pé mo kọ́ ẹ̀ méjèèjì. america Oh, ká ní Liverpool lose match mi ni mo mi tí mo bá gbà láàárọ̀ yìí ah, ah. Liverpool wọn kàn lọ bà match mi jẹ́. Liverpool dùn wọ Chelsea ló bá géèmù mi jẹ́ Chelsea mo jẹ́ ìfọkàsí géèmù fẹ́ play. Liverpool kọ́ Liverpool ni ọ̀gbẹ́ni ẹ play túṣu ọjà rí. irọ́ ni o tó ṣù ọ. ayé máa bàjẹ́ ni ó rí pé mo ti fún ẹni wọ́n ti yá láti ẹni. alára ṣe báyìí nígbà má ẹ̀yin ò jẹ́ sí lánàá mi. àbá rẹ̀ àbá àgbàlagbà ìbàdàn aláìlá ah, oyè ah, ah. afúnimáwo bẹ̀ ilẹ̀ oṣù ọkùn ẹ̀ bàjẹ́ ló wà ń flọ̀ oṣù ọkùn ẹ̀ bàjẹ́. Eh. Eh. kò sí mímu ni. láìpẹ́ òṣù ọ̀kan lẹ̀ náà là ń retí pé kẹtẹ ẹ̀fọ́ wa tó dáa tó dáa. Eh. àpánsára ṣe wò àròyìn ló jí mi lókè. ó nọ́mà. lọ mo ṣe wà pẹ̀lú mọ́mí bá àròyìn ló jí mi àti máa fi dé lánàá ilẹ̀ ti ṣú. báwo ṣe wàá lọ ilẹ̀ wá fáwọn bọ́ọ̀lù sí lọ́rọ̀ kan ti fẹ́ bá yín sọ ni. Hmm. ó dẹ̀ important gan. ẹ̀mí ilẹ̀. and guys ṣe bẹ́ẹ̀ fún ayé mọ̀ pé nígbà kan rí ibi tẹ́ ẹ wà yìí àtàwọn joint ní tó kún gbòòrò àjọ máa ń wà mẹ́tò four seven àbí anytime tí bá wà rán a máa ṣe fàájì. Hmm àfà fífa amú mímú àtúndọ́mọ sára ẹ à ń jẹ gbogbo ayé tó wù wá ṣèrí nìyẹn but wọ́n fẹ́ pe àkíyèsí ìsìn kankan ẹ notice wípé èmi fúra mi mo ṣe wà yìí gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe mo ti fi sílẹ̀. àti pamisára àti pamisára tipẹ́tipẹ́. nítorí wípé mo ti bá ọlọ́run pàdé mo ti bá olùgbàlà mi mo ti bá pàdé a ti wẹ̀ mí nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ìdí nìyí tí mo ṣe wá rò pé ẹ̀yin fúnra yín àbúrò mi lè jẹ́ kò lè ní dá kí n máa wò yín kẹ́ ẹ máa gba ọ̀nà ìparun lọ ẹ̀jọ̀ nítorí ọlọ́run gbogbo nǹkan tẹ̀ ń ṣe pátápátá kò lè mú yín déjọba ọlọ́run o pé kò ṣe ọ̀run àpáàdì ẹ padà wá sílé Jésù Kristi ń pè yín wí kẹ́ ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí sì ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwo lé lórí Jésù Kristi sọ pé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́ tí ẹ bá fààyè yín fún gbogbo nǹkan tẹ̀ ń ṣe pátápátá ẹ rí i pé òun ayé ni ó dẹ̀ máa bá ayé lọ torí pé ilé kan wà lókè ọ̀run tá a ti pèsè sílẹ̀ fún wa Ọlọ́run jẹ́ kẹ́ ẹ kú ní kékeré o tí kan nínú yín bá kú bẹ́ẹ̀ ṣe wà kò lè rí ìjọba ọlọ́run wọn hmm. iná ló ń lọ hmm. ẹ fi oòrùn tó mú lásán ẹ fi wòra yín wò iná ló ń lọ ẹ jọ nítorí ọlọ́run àbúrò mi ẹ wá sọ́dọ̀ jésù ẹ má ṣe dúró ẹ wá sọ́dọ̀ rẹ̀ ẹ máa bọ̀ ó pè yín ẹ pè yín máa bọ̀. Ah, aláyé àjọ lẹsọ mi pé ẹja méjì ló wà nù sandin ni ẹ jẹ́ kí n wọ ẹsẹ̀ yẹn ọ̀tún àbòsí. ilé ìṣe tó bá yàtọ̀ àtúnṣe náà ni. ilé ni. ẹ inú ayé ló ṣì wà o àlàyé inú ayé ni o. òun náà ni mò ń sọ fún ẹ ṣe rí bó ṣe wà mo ti wà nínú ayé rí ẹdẹ mọ bíbélì sọ ọkọ nípa apostle Paul tẹ́lẹ̀tẹ́lẹ̀ Sọ́ọ̀lù ló jẹ́ ó dẹ̀ ń ṣe nínú bínú sáwọn kìrìsìtẹ́nì ó pa ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì by the end of the day ó fàyè ẹ̀ fún jésù kristi ó dẹni tó ń wàásù ìyìn rere káàkiri ó tí mo fẹ́ kó ṣẹlẹ̀ sí yín nìyẹn ẹ fi ayé yẹn fún jésù ẹ jẹ́ káwọn tó kù ládùúgbò ẹ̀ àti ní orílẹ̀-èdè àgbáyé kan rí yín bíi ọ̀wọ́ ẹni tó ti yí ìgbé ayé ẹ̀ padà tó ti gbé ìgbé ayé titun ẹ jọ̀ọ́ lọ́rùn á ràn yín lọ́wọ́. ẹ̀gbọ́n ṣé nínú bíbélì gan wọn ò dìnáì jésù. wọn dìnáì jésù. táwa làwa táwa ò ní dìnáì yín nǹkan tí mi ò fẹ́ kẹ́ ṣe náà nìyẹn ẹ má dìnnà jésù kristi bíbélì ní ìkórè mi pọ̀ ṣùgbọ́n alágbàṣe ò tó ọlọ́run fún ẹ̀yin ẹ wá ṣiṣẹ́ fọlùwà ẹ fààyè yín fún jésù ẹ jọ̀ọ́. aláì lẹ́nu mi ṣe wà ti fi gbogbo ayé mi fún jésù pátápátá láì kí ọ kankan àti ọwọ́ àti ẹsẹ̀ àti gbogbo ara mi mo ti ṣetán láti tẹ̀lé jésù. jésù kristu ṣe é ó dẹ lójú pé o ti fi ògbà ayé ẹ fún jésù. ìdí tá a mi lójú parapara irú dò ṣìgáàní ló gbẹ̀bà mi ìlú mọ́láyé mi láti lọ àtọ́jú àti ṣìgáàní mi. ẹ̀yin náà wò ẹnì kẹta ẹ ló ti fi ayé ẹ fún jésù kí ló ń da yín dúró ẹ wá sọ̀rọ̀ jésù ẹ má dúró ẹ wá fún ìgbàlà ọ̀fẹ́ ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe jẹ́ kó wò yín sàn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo mọ̀ pé ní agbára ọlọ́run ọlọ́run á bá mi kó sí yín nínú ṣé ẹ ti bẹ̀rẹ̀ let us pray ìwọ ọlọ́run adúpẹ́ aláyọ̀ àgbẹ̀ ọ̀gá nítorí àgùntàn rẹ tó sọnù tó padà wá sílé má ṣe àìgbọ́kàngbà yẹn wá. a olúwa torí pé rẹ́mi ṣe pàdé mi ẹ̀ ọ́ sọ̀rọ̀ ó ga ọtí mo dẹ̀ pípẹ́ láti ṣeré jáde tẹ́lẹ̀. Bádé mi ò wá òkè, mi ní parọ́ fún mi wá òkè. Yusuf, má jẹ́ kí n purọ́ tán, ẹ̀yin lè dà mí nù. Ẹ try láti wá mi. Ẹ gbàgbé pé bóyá ọ̀rọ̀ owó ọ̀nà owó, what are we fighting for? For a very long time láti jọ wà together, ẹ̀yin ò wá mi and àwọn girls yìí nǹkan àjọ wọn wà gbà yẹn ọlá beauty angels gbogbo wọn mi ò rẹ anybody you know ẹ wá mi o bàdé mò ń wá bí mò ń wá bí wọn ò jẹ́ ń wọlé ni tó bá tún jẹ́ kí n wọlé wọn á ní mi ò lè rí ẹ ó ṣòro rí. wẹ́ wọn ò jíṣẹ́ fún mi náà bóyá wọn gbàgbé ló máa jẹ́. wọn ò jíṣẹ́ nǹkan tó ń ṣe yẹn ò dáa because bọ́ọ̀ yìí pé mo ṣe ń wá bíbá ilé mọ́lẹ́mọ́ yẹn yẹ kọ́ mọ̀ pé mo ní problem ni. o ti rí mi sìn jí mi sìn yóò have problem. Bàdé bó ṣe rí mi yìí ìyá ń jẹ ọ̀tá mi gidi. níbi tí mo ti ń tọrọ kọ́kọ́ tọrọ kọ́kọ́ ṣe ti dúró but business tí mo tún wá dáwọ́lé náà tí mo kó gbogbo nǹkan tí mo rí sí tí mo kó lé lórí mo ti jẹ gbà wọn torí bí mo ṣe ń pa ìmọ̀ jẹ bí mo ṣe ń pa ìmọ̀ jẹ ìmọ̀ ń ná kò sí ẹmẹ́dì kankan bó ṣe ń yìn mo fẹ́ kó ṣàánú owó ni mo fẹ́ kó fún mi ìwọ lọ́lọ́run gbà kan ní wàá báyìí ṣáánú mi torí ọ̀nà owó tí mo fẹ́ dára mi lókòwò padà ni mo wá bẹ̀ fún tó bá dé fún mi yá mi yá mi torí ọlọ́run jọ ṣáánú mi. Um, Rẹmi sórí àwọn olóyìnbó máa ń sọ kiri kan wọn a friend in need is a friend indeed. Yes, and what are we afraid for? You say kí ló jẹ́ kí làwọn afúnra wà fún? kọ̀ọ̀kan tó kàn máa ṣẹlẹ̀ ní gbígbé yìí but ẹ bá dé jọ wọ́n ní last hope. Rẹ̀mí jẹ́ kí n fi bọ́ọ̀ see. i. Ṣọ́rọ̀ gbogbo àwọn owó tí mo bá ti ń Monday to Friday mo máa ti ń ṣe schedule ẹ̀ báyìí máa ti draw charts mi ṣé understand? Um. How was it, ṣe lórí Oh, O that's bad láti padà You understand? Oh, máa bad wá rí mi ní kílẹ̀ Tuesday. Tuesday. We still have days. Um, um, um, tó bá máa fi dé weekend eh? ìwọ wá rí mi ní weekend gbogbo ìrònú tó ń ronú yìí ó máa di ẹ̀rín by weekend i will do i will definitely definitely do something better. gbogbo nǹkan tó bá nǹkan máa ṣe láti sìn èṣù kan gbógun ni ṣe wọ́n lè ní tí wọ́n láti pray dára ṣá. mo bá ṣe jẹ́ àwẹ̀. Oh ó ní pé mo ti rí mo ti rí òjò lóòótọ́. ojú báyìí lọ. Oh èmi náà manage náà lára bí mo ṣe manage máa wọ̀rọ̀ àjọ máa rẹ̀ mi.

ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú mo wà carried away pẹ̀lú beauty yín ni. o fẹ́ kọ́ wa lẹ́sẹ̀ ni o fẹ́ bà selling point jẹ́ what what what is your problem ṣé bó ṣe ń wọ mọ́tò nìyẹn ṣé ò ní o ò ní driver license ni kí ló ṣe. bẹ́ẹ̀ kì í tiẹ̀ dúró ná kí ló gbé ná o gbẹ́ ẹ̀sẹ̀ o fẹ́ brush wa àwọn èèyàn ló ń lo Maserati ló ń lo range ló ń lo venza. o wa Bugatti gan. o wa Bugatti gan o ra Ferrari gan kí ló wá gbé o wá fẹ́ brush wa. bó yìí fine ju mọ́tò tó ń wà lọ́nà mi ti expect pé fine bro báyìí ló ń bẹ kí ló máa ń ṣe ẹnu sọ̀rọ̀ fine bro máa ń sọ sí kí ló máa ń ṣe ẹnu ah. kí ló máa ń ṣe kò hands ṣó tó ó hands tó kí fèsì gbàgbé. like serious ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú sorry uh, but the thing is chochidi um, ẹ̀kan lèèyàn máa ń mọ̀yàn actually so bí mo ṣe rí yín yìí uh, we can actually work together ẹ jọ mo fẹ́ kẹ́ fún yín mi ní contact yín the phone number phone now phone. no now please give me your pin or your number. phone number ṣùgbọ́n bolo hands Phone yín number phone. oh sorry um, I, uh, <laughs> I have a call. Uh, asalaamu aleykum malam aleko dangote. Uh, sir Ye ye ye ye yes sir. Yeah, yeah, I'm very close to Ogba, actually. No, do, do, do Allah, do be? I, I, I'll be there very, very soon. Sir. Um, <laughs> okay, sir. Yeah, I'll be bringing them the next uh, 30 minutes, sir. Thank you, sir. Uh, all right, sir. Uh, yes, sir. Uh, bye bye, sir. Um, ọ̀gá mi ni mo bá sọ̀rọ̀ lórí Sorry, can I have your contact? Thanks. Yes, yes. yes. Oh, zero eight zero. No, Ejeka, take it easy. Zero eight zero or zero seven zero. Zero eight zero. Ejeka, take it easy. Take you to the loan. Zero eight Okay. Zero zero eight zero. Two nine. Two nine. One nine. One nine. Three seven. Three seven. Double zero. Double zero. Um, um Sharon, Sharon okay. baby. Sharon, Becky, Becky, Becky. Becky, yes. Sharon, Sharon, Becky. Becky. Yes. Ma, ma get in touch pẹ̀lú yín. Yeah. You guys are looking so beautiful. Thank, Thank you. you. Becky, you have a nice day? And you too. Uh, Becky Sarah. Yeah. Bye. Ó kàn sí pẹ̀lú èèyàn sì wà ní ilé o èèyàn sì wà ní ilé mo fẹ́ lé wọn jáde ẹ̀yin náà rí i pé gbogbo kọ́nà àti mọ̀jú especially ẹ̀wọ̀ gbogbo bíbá ṣé ibi tó yẹ kó máa gbé báàfù omi gbé aṣọ. mi náà ti ń wo bẹ ṣe ń mú mi bọ̀ lẹ́kùn pé báwo ni ilé ṣe máa rí báyìí táwọn ọlọ́kọ̀ máa kó gbogbo kìíní sílẹ̀ káàkiri báyìí. ẹ wo ẹ wo owó tí mo ná sínú ilé ṣé ẹ̀kọ́ ṣe máa lóore for example káwọn ọmọ mi kàn dé láti abroad ṣé wọn máa lè dúró nínú gbogbo irú environment báyìí torí nǹkan tí mo ṣe fẹ́ lé wọn jáde nìyẹn madam mi ìfẹ́ dọ̀tí o. ọ̀sẹ̀ ìbí kan gan ẹni gan máa láì ibi tí mò ń gbé tẹ́lẹ̀ ìdọ̀tí gan ó pẹ̀lú ìṣẹ́ tó fẹ́ jẹ́ kí n kúrò bẹ̀ torí bí mo ṣe wà nínú láì dẹ́tí environment tọ́ ọ̀tà àtìgbà tẹ́tí nínú wo bí tí mo ti rí gbogbo bí ìṣeré fáàkì tẹ̀mí lọ́rùn ẹ̀yin náà dẹ̀ máa fi ṣe ìtẹ̀tí máa wọlé tán. iṣẹ́ náà ti wá rí nísìnyí pé ẹni tó mú yín wá bá mi ó ti mọ̀ pé mi ìgbìn really appreciate ṣé ọ̀nà tí gbogbo ẹ̀ ṣe rí nísìn. try tí o ṣe pé ṣe mú mi káàkiri tí màmá rí àwọn létí ò tẹ̀mí lọ́rùn direct kò tẹ mú mi wá wòye ó tẹ̀mí lọ́rùn láìkẹ́. ṣé wàá rí ìyẹn tí wàá dúró bẹ́ẹ̀ wọn ò mà dé ń jẹ mí lówó. mọ́mí kékeré nìyẹn agbára ọlọ́run àkà ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀. mi ń gbéyàn lọ kóòtù fún ara mi ni máa yanjú ọ̀rọ̀ ara mi. agbára ọlọ́run gbé. so nursing ni kẹmọ bẹ ṣe máa kó wa. ẹ mọ kan tó ṣẹlẹ̀ èmi ti lọ́nsìn so tó bá dọ̀là màá pè yín tí máa ń bọ̀ láti bá yín torí mi ní fẹ́ kó pẹ́ kó má dìpọ́n máa gbà. ó ṣe pàtàkì ètò kó wá o. kò yeah for real inú mi dùn láti rí yín once again ẹ jọ ẹ rán mi létí orúkọ yín again. I'm Sharon. bẹ́ẹ̀ kì lórúkọ tèmi wow ah, Sharon Becky àwọn tó bá ń jẹ́ orúkọ yẹn àwọn tó bá ń fọ́n tó máa ń travel dáadáa àwọn tó máa ń jẹ́ orúkọ yẹn <laughs> it's pleasure meeting you guys once again um, orúkọ tèmi ni Tony Badmus àwọn ọ̀rẹ́ mi lákàá máa pè mí ní Tony Montana Tony Swags and all that you know so um, I'm actually into importing and exporting no no no no no no don't get it twisted mi ò kí ń export ata àbẹ̀jà mi ò dẹ̀ kí ń import epo I actually um, link àwọn ọmọ ológun máa link wọn papọ̀. Um, nígbà tí mo wà ní Hilton Hills ní Canada èmi ni mo link um, Drake pẹ̀lú Nicki Minaj papọ̀. like come again mi ò gbọ́ nǹkan tó Um, I was actually the bridge between Nicki Minaj and Drake. kòkè wá ṣèyẹn nìkan nígbà tí mo wà ní Salamanca ní Long Street ní Spain èmi ni mo link sí Ronaldo pẹ̀lú ìyàwó ẹ̀ tó bímọ fún mi èmi mo hook up a little bit into my profile again ìgbà tí mo dé America actually ní New York ní Manhattan I was the bridge between uh, Chris Brown pẹ̀lú Rihanna <laughs> gosh but tí má ti wà ní Nàìjíríà mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Dangote mo máa ń link àwọn ọmọ fún Dangote people like Femi Otedola uh, people like uh, Jide Kuti. like same Jide. same Jide náà. mo máa ń gbọ́n pa bòbó like seriously mo máa ń gbọ́n pa ẹ̀. ìjì mọ́ ni gbogbo ọgbà èmi ni máa ń hook up àwọn sisi tó clean tó ń fine like that so uh, ìgbà tí mo rí mo rí ògo sura mo blessings you know mo I need to work with you guys. but báwo ni wọ́n ṣe mọ̀ pé tọ́ bá rí wọn máa láìpẹ́ ṣáà wà á tẹ́ ti àti ìṣèdíwì àní ẹni rapons together so báwo ló ṣe mọ̀ pé a máa group nǹkan tó fẹ́ fi wá ṣe. let me come in here nǹkan tó fẹ́ra tán ni pé how did you know pawala fitting those those people tó kàn ń you know she just you saw us once right. thank you do you know what they call instinct. Mm. instinct ní jẹ́ kó yé mi wípé tá a bá ṣiṣẹ́ papọ̀ a máa jèrè yẹ nítorí ẹ̀ mo ṣe fix appointment yẹn again ká lè ríra ká lè sọ̀rọ̀ so àwọn tí mo dẹ̀ bá ṣiṣẹ́ tí máa ti wà ní nàìjíríà mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn de la cream the la cream of this society mo máa ń bá ṣiṣẹ́ mi ò dẹ̀ kí n láì kí n máa fún wọn ní àwọn ọmọ ìṣá you know i love to give them clean girls ṣùgbọ́n àti mo rí yín i like i can work with you guys so ẹ jẹ́ ká fix appointment so we can actually go see the guys. Um, Tony babe kí ni eégún wa ń ṣe tí ò kàrọ̀ jù we can go today. Hmm. Becky tó bá ti gbọ́ ọ̀rọ̀ owó báyìí tí ẹ yóò máa nà báyìí ah o láìkó mo ṣe kí ni kétí mi wá máa nà sí paper i no like am stop am. <laughs> good one but the thing is àwọn tí mo bá ṣiṣẹ́ yìí we can't just see them just like that i'm a book appointment gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn mo ti ní contact me. i will get in touch with you but the thing is i quickly want to hook some people up ní Kruger's drop ní South Africa lálẹ́ ìmàdé Madelola. tí i will get back to you guys and then i'm a hook up. kí lè fẹ́ òrógùn fẹ́ mú sí ẹ jọ ẹ fún mi ní um, ace of spain ẹ bá mi engrave ẹ sínú pósí. mi mọ now go. Ah, okay o go. My best bẹ̀ send this account okay i will send it to your account. what? <laughs> oh hold on My paper. é Alright? Yeah, what's up? Oh, okay. Um, mo ti ṣe Thomas Bonolo. Wow. Ó oh, ga Um, ẹ jọ̀ọ́ ṣé ẹ bá mi rí Oh, you mean Sharon? <laughs> of course. Um, oh my one nínú ilé ń Mo ti everywhere mo ò dẹ̀ rí so. But she should be inside Oh, kó jẹ́ pé kò take stroll láti lọ gbé one two things. A ní mo ti everywhere mo ò At least Mudafil we pay as the owner of the house. If I don't find my friend, I should be able to ask you. But she's not a kid. Why would she have kick her now? Oh my wow, okay. Don't worry, you know. Anyway, tó back today. Have I myself a good fún pé mo ti lọ Hello, hello. Anyway, expect pé wọn náà máa my kó fẹ́ máa lọ. you ló dé? You jẹ́ kó lọ. Yorùbá máa ń sọ̀rọ̀ kan téèyàn bá ń wá owó lọ tó bá pàdé iyì lọ́nà tó bá rówó yẹn kí ló fẹ́ fowó yẹn ṣe iyì ló máa fi rà In other words, what are you insinuating? Fine, nice talk. Èmi tí mo dúró wájú ẹ̀yìn tó bá ń gbọ́ bá dé, ó mọ̀ wípé èmi gbọ́ngàn lówó èmi náà nìyí. Ṣòro jẹ́ kí n sàn kọ́kọ́ fún ẹ, ibi tó ń lọ yẹn owó ló fẹ́ lọ gbà bẹ́ẹ̀. Èmi tí mo dúró wájú ẹ̀ mo lè san anything. Name your price. I'll pay you. Really? And I'm not gonna pay like that. I'll pay double, <laughs> even times three. Oh. so that's ti Jerry pay Lori. lórí name price Actually, jẹ́ wípé gbogbo nǹkan tá à it's just a tip of the iceberg She wá rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni wípé èyí tá a bá fẹ́ òun gangan ló ń pè ní ibẹ̀ gangan the real thing the real deal èmi gan wá fi yé wípé lákọ ni mo wà bí ak yes. oh my god àwa sọ kankan fún ẹ wípé bó ṣe wà yìí tó bá ti wá ṣetán tó bá ń lọ ó ní smile lọ ó máa rẹ́rìn gan. <laughs> no problem. let's go there. yes sir. wow. Woo. 哦 mọ́mí ọlá ẹ̀dẹ̀ ṣẹ̀ mi o honestly ẹ ṣẹ̀ mi. kí ah kò ń ṣẹ̀ṣẹ̀ kan tó le náà gbogbo ìgbà tí mo máa ń wá bíbá tí máa ń bá yín bàdé ń sọ fún mi pé ẹ̀ jíṣẹ́ fóun rí. ìṣẹ̀rù pé nǹkan ṣe sí kìnìkan ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ rẹ̀ yín kò sígbà tẹ́ bá wá bí tí mò ń jíṣẹ́ fún pé wá bíbá. ẹ jíṣẹ́ fún rádìò kì í parọ́ bọ́rọ̀ bá ṣe yí ṣe máa ń sọ ẹ̀ jíṣẹ́. Sabini. Oh, Àti Remy. Èyí tá a dẹ̀ jẹun tó lóò jẹun yìí ẹ́. Mo ti wá ókè jáde. Ìyá olùwà dẹ̀ ti wá nǹkan tó máa jẹ eh, Àwọn ọmọ náà ti wá ókè bákan jẹun ọ̀hún. Eh, ẹ eh, Ẹ let me just torí sori Rẹ̀mí it is my little tokens It's tí mo package sínú brown envelope yìí the same public or if she one two things at least to start with um, business with them so sọ̀rọ̀ by you know only very small business small small business and some other things so one of them have to be okay hmm? just manage it okay What's our friend for you know what I'm saying yeah, yeah ìyá tó bá ti ṣetán gbọ́dọ̀ jẹun kò lè lọ́nu lé kó má fi nǹkan sínú. Hmm? This is eh. really good. Hey, eh, eh, hey, hey. Really good. At least um, màá lè fi lè jẹun for some days. Did you say jẹun? Hmm, ìgbà tí mi tiẹ̀ ti kọ́kọ́ rò pé dollars ló wà bẹ́ẹ̀ tí mo dẹ̀ rí pé five hundred denomination ni o. Ah, ẹ fi jẹun. Um, anyhow, anyhow, tó bá jẹ́ pé oúnjẹ náà ni náà ó oh, wà okay tó bá dé fífi mu nǹkan náà ìyẹn náà wà alright but ó um, ní problem ṣá kò sígbà tó débi tó kanlẹ̀kùn tó wọlé o mọ̀ pé lé nílé ẹ̀ when next tó bá tún wá náà a tún package nǹkan mi náà ẹ́ ó ní problem ọ̀rẹ́ mi. thank you very much o ṣe pàdé mi <laughs> a máa a máa rí alẹ́ ta jẹ́ máa lọ. ẹ ṣe o ọtí lọ. Ah, ẹ ṣe thank you ọtí lọ all right díẹ̀ ìwọ ni mo bá sọ̀rọ̀ ebi ń pa mí. ṣé o ò notice pé ọkọ rẹ̀ mi ṣe bá kú. mo ní ebi ń pa mí ọ̀nà ọkọ rẹ̀ mi ṣe bá kú kí ni títí ẹ pẹ̀lú mi rẹ̀mí tèmi mọ̀ látàánú kó tó dé mi nìyí ojú oríṣiríṣi ni rẹ̀mí ní ìgbà mi wà ó máa ní smiling face ìgbà mi wà á kàn ní hard face tó máa fan face gan naturally bọ́lá ń ṣe dáhùn nìyẹn ó dẹ̀ lè ní wrinkle face nígbà mi kò kàn ń rún kò sí nǹkan tí ò kì í ṣe àrà tó báwọn ló ń fojú ti ẹ̀dá angles tí wọ́n wà yẹn wọ́n fi ń wo ojú ẹ̀ bóyá bóyá ojú ẹ̀ ṣe bákan. anyway ọ̀rẹ́ ara yín lè jọjọ ẹ tí mo wá ara yín. ọ̀rẹ́ mi ṣẹ̀dá ẹni fún mi jọ òkèlè ni mo fẹ́ jẹ. jim k jim k this na where we see you today you know say you be good luck charm. sori ẹ kó ti máa yẹ pé tó bá ti rí èmi owó ti dé ayọ̀ ti dé. o jim jim. alfa na ọjọ́ òbí ló ń ṣẹlẹ̀ mo fẹ́ jáde so wọn kò sáré fi yẹn ṣe ní kọ́ọ̀bù náà kí máa bá bíbá yẹn lọ ló kí ló ń ṣẹlẹ̀. so ẹ kó ti máa yé yín ṣe ti yé yín sí ẹ̀yin babes ó máa fà á ẹ kọ́ bí mi gbé orin yìí help me say àmì o. àmì. àti rí bá ti ṣe. àmì. ògùn náwó náwó. àmì. ìgò báìbù gàtì. kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ afẹ́fọ́ nílẹ̀. good deal kan ti wà á lẹ́yìn sí ṣẹ́gun ti máa ń sọ̀rọ̀ Lions Club fún yín Imagine ọ̀rẹ́ mi, mo mọ̀ nípa àwọn Lions Club mi dáadáa zin. A lè náwó this ten dollars. Dollars ló máa fi wọ̀ ẹ́. Please go now. Mo mm, um, wà on the same page, I'm already on the same page, ẹ̀rọ àgbọ̀lọ̀. Good, àwọn Lions Club fẹ́ ṣe party as an end of the year party. Mo lè wá sọ fún ọ pé mo ní àwọn babes wey be say dem no dey short because dem don port and this one na big short. Mm. Wàá gba yìí tì í now báwo ló ṣe máa jẹ́ ẹ jẹ́ ká gbórí wọlé náà. <laughs> so kí ló ṣẹlẹ̀ ẹ èmi mo rẹ́dì mo wà available àbí àbújú mi ṣe òun ó mọ ọkọ tó ṣẹlẹ̀ fún mi ní detail like details wọ́n sọ pẹ̀lú àwọn people yẹn bó ṣe máa ń do bó ṣe máa operate bó ṣe máa ń ṣe é mọ̀ i need to know. àwọn guys dey spend dollars àwọn ilé òòlù náírà rárá àwọn ilé ìfowó ṣeré wọ́n ń fowó wẹ̀ wọ́n ń fowó kọ́lé wọ́n tún máa fihàn lókè ọ̀lọ́dún náà for no reason dọ̀já mi sí kí ni reason lẹ́yìn fún àpẹpẹ ẹtù borí wẹ kò jẹ́ kí n kò mọ̀ ni. déètì wo lọ́jọ́ yẹn lọ. good on the tenth of this month i'm a appalled. on the tenth mi ò lè ráyè ìyá mi ò lè ráyè because ó ní nǹkan kan tó wà very important mo ní láti ṣe ní ìdẹ̀lẹ̀ afford láti abúlé tiẹ̀ lè kárí ẹ̀ tó mo ní wà lórí ẹ̀ mo má bẹ̀rẹ̀. June. this school náà èmi èmi wà available i'm available as in seriously tí o bá ti yá èmi náà ti yá ní ẹ̀yìn understand. gbà gbà síbẹ̀ o jáǹtì dúró tó sick ni. kí pa àjẹbú ìwé ẹ ìwé rẹ foolish people foolish question ìwé rẹ. you didn't know actually brought you up. so ok ó wá dì sínsìn mo wá ń sọ̀rọ̀ fún ẹ jẹ́ torí pé mi ti control ẹ pé o gbọ́dọ̀ lọ ṣé ọgbọ́n mi lè sọ fún ẹ gbà ẹ ṣé o gbé yín kọ̀rọ̀ i dey vex as i dey hot. sílẹ̀. wàhálà ti òṣèlú wàá dẹ́rùn pa fún ọdún ṣe yẹn. gbà janti bóyá wà á lóyún fóònù tó wà lọ́wọ́ ṣọ́n pé iṣẹ́ tèmi gbé wá fún ẹ ni wọ́n fi ra fóònù tó wà lọ́wọ́ tiẹ̀. ẹ ẹ wá ń pẹ àbí ó ń pẹ fún ẹ gidi gan kí ni kí wá ṣe. lọ́wọ́ tí mo sọ ẹ̀mí mímọ́ ló sọ fún mi ẹ̀mí Ọlọ́run sọ fún mi sẹ́ pé o ṣe o kí ló wá dédé ẹ kí ló sọ ẹ dédé kó ṣe òun náà fún bẹ́ẹ̀s. pásítọ̀ pẹ́ gbogbo bó ṣe ń sọ̀rọ̀ sí mi láti ẹ̀kọ́ ọmọ mọ́ra ni nítorí pa àjọ rẹ̀ ni kí nìkan tó fún ẹ kí ló rí tó fi sọ fún mi pé mo ṣòwò rẹ̀ ń tẹnu mọ́ òṣògùn owó kí ló jẹ́ òògùn owó ṣé ìṣọwọ́ mi ò lè sọ mí déèyàn láyé ni fáìlì ọmọ mọ̀ jí mi ìyẹn ò mí lọ́wọ́ bí mo ti rí link ohun tó ti connections mi ó má lè láti ìbílẹ̀ tẹ̀yìn èèyàn bá fẹ́ wá di èèyàn bẹ́ẹ̀ ṣe máa lọ máa gbé àwọn oríṣiríṣi nǹkan yìí ó lè parun ṣògbọ́n mo ṣògbọ́n ẹ̀mí mímọ́ ló sọ kíní kan fún mi bá ẹ̀mí mímọ́ ẹ̀ sọ̀rọ̀ padà pé mistake ló ṣe ẹ̀mí mímọ́ o bàbá yóò ṣògbọ́n owó ó dẹ̀ tún correct ẹ̀ fóun náà náà. Ah, ah. de mo mọ̀ ẹ́ láti ilẹ̀ èmi àti òbí ń ṣe ọ̀rẹ́ àná sọnù ọmọdún tí mo ti ń bá ẹ bọ̀ sí hmm? tí o bá rí bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ mi fún ṣó ti gbọ́ nínú ọkọ tí mo kàn ń ṣe ojú wípé kí n jíṣẹ́ olúwa torí bíbélì sọ wípé ègbé ni fún ẹni tá a fi rán tí kò jíṣẹ́ ìwọ fi ègbé lẹ̀ jẹ́ kí ègbé wà fún ẹni tí wọ́n fi rán àtẹ̀tọ́ fi rán má máa ṣépè nínú ilé mi òun pé mi ò láìkẹ́ èmi àti ẹnìkan la máa ń fi bẹ́ẹ̀ wà nínú sitting room tá a wà yìí níbi tí mo rán rẹ̀ dé àwọn èèyàn kì í bá wà wá gbé o tún wá wúrú sí tó ń tẹ́ pé mi àti ẹnìkan ni mo dìídì ṣe é fún ó wá sọ pé ìgbìtú ìgbé ìgbé má jẹ́ ká tún fèmí sí bí náà ah, mo rò pọ̀ rẹ̀ ni wá láti ní kí n jẹ́ kí n máa fi gbogbo tọ̀ ẹ̀ mo ní mi ò ṣoògùn owó gbà mí bẹ́ẹ̀ ok bí mo ṣe fẹ́ gbọ́ tèmi mi fẹ́ sọ tèmi ni mi ò ṣe ògùn owó ah, ọlọ́run gbowó dé ni ànábì tuntun ni mí mo máa ń gbọ́ ànábì tuntun lásìkò wàlẹ̀ haziri ìrọ̀lẹ́ ayé làwà yìí àwọn ànábì tuntun tó lọ ń dà rí ó dá owó yẹn sínú ayé tiwa ni. ok ẹni tí mo kàn dájú ni wípé ẹni tó bá ti létí kó gbọ́ ohun tí èmi sọ fáwọn ìjọ èmi ò rí wípé ìrọ̀lẹ́ ayé la wà àbí èmi ò rí pé ìwéra náà tuntun lélẹ̀ ìgbà tó wó mi dé tán tí mo dà náà bí tuntun tó wà ń pariwo pé kíni kọ́mọ wọ́ wá jẹ́ ká jáde lọ ká lọ fífà yìí. ṣòro má jẹ́ kí n purọ́ tán each time tí mo bá ti rí ẹ ó máa dá mi lọ́rùn hmm? èyí tó dẹ̀ wá dé yìí tí mo ní kó mu drink tó lóun mu drink at least mo mọ favourite ẹ̀ nàpọ̀ máa like you girls ah, kí ló tó wá fẹ́ lẹ́yìn eléyìí ẹ́ tí èmi kan bá dẹ̀ pé you girls yìí gbàgbé náà drink it baby. mo bá lè kọ́ tó tiẹ̀ gbé ni débí báyìí mo ò tiẹ̀ mọ bí mo ṣe lè gbọ́ ọ̀nà kàlẹ́ báyìí because mo mọ̀ kọ́ tí máa gbọ́ lẹ́nu ẹ̀. <laughs> yétíyétí ah, ah. kò sí nǹkan tó lè bá déwájú mi ṣe tó kèsòrò yẹn bá ga báyìí o gbọ́dọ̀ di pẹ̀tẹ́lẹ̀ wájú èmi ni ṣọ́rọ̀ wo ló fẹ́ sọ̀rọ̀ ń bá ẹ̀ ni mo fẹ́ ní mi ò ní ni kò sí ìṣòro tó lè gbé wá sẹ́mi o áá ah, síwájú mi láàrin ìṣẹ́jú àyà ó máa lọ lẹ́ni èmi bá di ànábì tuntun ànábì tọ́lọ́run dá nígbà yìí nìyí má jẹ́ kí proton ẹ̀ tó bá jẹ́ pé tówó ni ó kéré jù ah, ah, ọ̀rọ̀ wa kí n tóbi títí ká fọ̀bẹ̀bù sọ́ọ̀nà yorùbá ní sọ láàrin ajé ló mú ní ìpẹ́kọ̀rọ̀ you don't hesitate to say anything. tẹ̀gbẹ́ drink kan wá jù mí náà torí dírìnkì kan ló bá mi wá síbí náà bàdé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni ó ò jẹ́ gbọ́dọ̀ bínú sí i bó bá dé mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan. Ah, you know i love you so much. bàdé sọ́yìn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ bàdé mo ti lóyún. Eh? Only ní what. mo ti lóyún mo ti lóyún oúnjẹ lánàá lẹ ó wà lẹnu tó wà lálẹ́ àbá ìṣòyẹ lẹnu ni. kò kò síbò kò lóyún yétí yétúlé ṣúra àwọn ọkọ tí mi máa ń jẹ kó yé èèyàn lélẹyìí olóòlóyún ò sọ kò tí lóyún àwọn olóyún fine mo olóòf mi lóòótọ́ lóòótọ́ bóyá there's a mix up somewhere bóyá i don't know mi mọ̀ bóyá òun ló fà á tó really get ara ẹ̀. tí ẹ jóná kó tó máa sọ̀dọ̀ bóyá kí ni no no no nǹkan tí mo sọ fún ẹ kọ́ nìyẹn ok bẹ́ẹ̀ ò tún gẹ̀ẹ́tì ibẹ̀ yẹn mo fẹ́ káwọn òkun yẹ mi ṣùgbọ́n wípé mo níyàwó mi ṣá and ọ̀rọ̀ tó gbé wá yìí ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni ju gbogbo ẹ̀ náà lọ a máa wá solution sí i o. bàdé ní sùúrù ó wá jẹ owó ló báyìí sí ìwọ sọ fún mi pé oníyàwó ilé èmi àti òjọ sọ báyìí o ò sọ gbẹ gbogbo àtẹmàtẹjọ ṣe courtship o ẹ wà sọ fún mi pé oníyàwó mo wá lórí tó sí ipò oníyàwó well mo mọ nǹkan tí mo lè ṣe sí o. madam sori gbogbo ọpọlọ tó ń kó gbé wa láyé àtọ̀run ọlọ́run jùlọ èmi sọ fún wípé níbi tí mo pàdé lọ́wọ́ yìí mi ò rẹ́dí láti jẹ́ ká lóyún òṣì kan sìn a máa táìmì ẹ̀ ní kíní yìí gba kéèyàn táìmì nǹkan oyún kí dédé lóyún bẹ́ẹ̀ yẹn. baby mo mọ solution tí wò bá mọ solution mi i know the solution to this problem thank you èmi ò tún ní sìn yẹn débi ìwọ̀n máa dọ́ni ṣé ọmọ kan tó ń bá sọ pé kéèyàn ṣe nǹkan máa ṣẹ́gun ṣó expect mi bí mo ṣe dàgbà tó yìí kí máa yọyọ lọ́kàn báyìí tí ẹ̀ dúná ṣé o mọ̀ bóyá ọmọ ọkọ tó lọ́wọ́ kan mọ́ mi lélẹ̀ àníkọ́ tí mo ti wá tipẹ́tipẹ́tipẹ́ òun á sọ fún mi sí pé lọ yọ n ò lè terminate eléyìí o. ẹ bọ ní sòròbà tó ń pariwo sí gbàdúrà láti jọjọ yìí èmi ò gbàdúrà rẹ láti jọjọ yìí náà èmi rò pé bóyá àwọn mature débi nǹkan tá à ń sọ̀rọ̀ ń pa èyí. mature bí báwo. so understand ah èmi ò ní time fún gbélé tó ń sọ yìí sìn yìí. bàdé bàdé bàdé lẹ́nu ẹ̀ lẹ́nu ẹ̀ ṣé kò lè máa sọ fẹ́mi pé ah, ẹyọ ọkùnrin ẹyọ ọkùnrin dájú gan-an bàdé wa gbọ́ ṣòrojú tèmi ni èmi ò lè yọ nádà mo ò lè yọ kánkán mo ti ní eléyìí mo ti ní eléyìí náà á gbogbo yìí pé òun sọ pé oníyẹ bàdé olówó náà ìṣètí ètò lè gbálé fún mi ọkọ rálé fún mi kí ló tún kọ owó yìí wà ń bẹ̀ wọ́n ní pé ká yọyún ọ̀nà òyòyún oyún eléyìí mo ò lè yọ mo ti ní eléyìí mo jẹ̀ máa gbé ni because mo nífẹ̀ẹ́ bàdé bàdé ò lè ṣe báyìí fún mi náà. mo fẹ́ lo strong leather àbí ok ok ok ṣé ọmọ kan tó ṣẹlẹ̀ máa fún ẹ three owó tó bá fẹ́ fi ṣẹ́yìn yẹn máa tún wá pé àwọn owó kan sákàǹtì ẹ̀ mo fẹ́ kó I don't need your damn money. èmi náà lẹ́yìn. that's my angel. o jẹ fẹ́ pa mí o ah, mo jẹ kó mi láyà sókè àyà mi náà jà mo bí mo ṣe dàgbà gbà máa máa yọ oyún ló kọ pẹ̀lú bó bá ṣe wọlé wò àdúrà tí wọ́n ń gbà àtẹ̀tí mi gbà ó ti connect together a máa fi ilẹ̀ ni. ẹ ṣeun gan o ẹ kó àlejò wa. <laughs> àlejò nìyẹn o àti pé pàápàá mo ti sọ fún yín táìmù dá nọ́mbà kẹ má máa lo ẹ fún mi mọ́ àì ah, civilize gbogbo yẹn lọ. èlò dé ah, ah. látàtìkọ̀ ṣe ló ti wà ṣe ẹni tí yóò bá ti bá lé tó ti jẹ́ àbúrò ọkọ a gbọ́dọ̀ fún wọn ní respect tiwọn <laughs> ẹ̀yẹ má máa ro gbogbo orúkọ fẹ́ iye ọkọ mi náà lè gbọ́dọ̀ respect yín ẹ̀yin lè mọ̀ jàre. oh okay anyway tí màmá bá dé ẹ bá ń jíṣẹ́ fún wọn pé mo ti lọ. má bá yín jíṣẹ́ fún mọ́mí tó bá ti dé kẹjọ má gbàdúrà kẹ bá mi sọ fún bọ̀dá mi pé promise mi nǹkan tó ṣàdéhùn fún mi tó wọn bá ti mú tó wọn bá ti sẹ́yìn dẹ̀ sí mi hmm, kí ọ̀sẹ̀ yìí tó pé ẹ má bá mi lè. ṣé ẹ̀yin àti bọ̀dá yín ń ṣá ọ̀dà kò sí wàhálà tí n bá délé ń sì máa jíṣẹ́ fún un àti pé tó bá wá fún yín èmi á wá surprise yín nǹkan tẹ́ ẹ tọrọ lọ́wọ́ ẹ̀gbọ́n yín máa fún yín. mo jẹ trust yín lọ ẹ ṣe ẹ wò máa sọ fún wọn tó bá ti dé ṣá. àmì kí màmá tán bá dé o ẹni mo wá o ẹ ti gbọ́ ẹ ṣe gan <laughs> ẹ kó àlejò mi. gbà ọkọ ah lóun jẹ ríru ẹ mo ṣe pọ́ṣọ̀n mi ọkọ mi ọkọ mi ò ní hẹ́fà láyé yìí kó gbà nǹkan lọ́wọ́ èṣù ọlọ́run ò ní jẹ́ ah. kan lọ́wọ́ èṣù lóun ò ní jẹ́ lórúkọ jésù mi tẹ̀ ní e. lórí mi ò ní rí pẹ̀lú lórúkọ jésù àfà. hello pastor ẹ jọ sá ṣe rí nǹkan tí ò yé mi ni mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí sá mo fẹ́ kẹ́ bá mi ṣọ́nà náà ni mo mà lálà burúkú mo mà lálà burúkú kan ní ọ̀sán yìí kódà bí mo ṣe ń dìde báyìí aláyẹn ló gbé mi dìde mi ò dẹ̀ sí làárú àlàbẹ́ yẹn rí láyé mi. Ah. ẹ wo ẹsẹ àkótẹ ń sọ̀rọ̀ orí fóònù ẹ jọ jẹ́ kí n wá rí yín tó bá dàárọ̀ la máa gbéra máa wá rí yín bẹ́ẹ̀ ni mi lè máa tètè jí rí láàárọ̀ làkẹ́ tó jáde nílé ẹ máa rí mi sà. ok sir àmì o àmì o jésù àmì o àmì o ẹ ṣe gan ọlọ́run aṣágbára dọ̀tun o ẹ ṣe mo dúpẹ́ o. Ah. Oh, ló ń ṣe tó ju ọkùnrin náà wá. mi wà á kí ọ. ó wà ó kiri tí báwo ẹni tó bá tiẹ̀ ti rí láti mọ̀ pé because òun ṣe báyìí jáde kúrò nílé láàárọ̀ yìí náà. kó dẹ̀ tún máa wá wò ó èmi gan mo lálàá lé ni yìí àlá burúkú ni mo lá lọ́sàn-án yìí ṣàìdédé màlẹ́ wọn sọ fún mi pé a ó gba nǹkan lọ́wọ́ èèyàn kan lójú àlá wọ́n ní nǹkan tó dẹ̀ gbà yẹn wọ́n ní nǹkan ìṣù wọ́n ní àmọ́ kinní náà o wọ́n ló máa sọ ẹ̀dọ̀ lọ́lá ó máa sọ ẹ̀dọ̀ onípò láwùjọ wọ́n ní kò sí ní tó fẹ́ láyé yìí tó ní lè náwó mú wọ́n ní gbogbo ẹ̀ nírọ̀rùn ló máa bọ́ sí ẹ ṣùgbọ́n kó o ṣọ́ra o pé n tó fẹ́ gbà yẹn kó o ronú sí o mo ṣe ní kí n bí ẹ léèrè pé àkíní nǹkan tó jọmọ́ nǹkan ìṣù o tó tún ti lọ tẹ́wọ́ gbà ṣọdẹ mọ̀ pé ọ̀rọ̀ ilé ayé yìí ó kù díẹ̀ káàtó ìsìn lọ́wọ́ ní kéèyàn mórí wá kéèyàn mẹ́sẹ̀lẹ̀ kéèyàn mú gbogbo ẹ̀ wá but nǹkan tó ní ma gbà yẹn ó máa jẹ́ kí n lówó. ẹ eh, wọn ló máa jẹ́ kó lówó wọn ló máa jẹ́ kó wà òkè. jẹ́ kálá náà ṣe. ah bẹ́ẹ̀ ni. kálá yẹn ṣe kí n gbà á tí bá ti lówó sórí mi gbogbo nǹkan tó bá ń kéṣù béèrè owó àrà náà ń ah jẹ́ kó máa gbé wá jẹ́ kó máa gbé bọ̀ bí mo ṣe wà yìí babes pẹ̀lú ìyà tó ń jẹ wá yìí ah <laughs> máa gba anything this situation is becoming unbearable ọlá nǹkan tèmi àti ẹ̀ ń jẹ ní nǹkan tá a ti nílẹ̀ tẹ́lẹ̀ lápínrẹ́ aṣọ wọ̀ gan ṣe àbámarin kìsà ni àbámarin owó nínà án wo ó ti sú mi o ó ti sú mi wọ́n bá gbé ẹni tí wọ́n máa gbà á ni. ṣé wọ́n mọ̀ wípé òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó mà sùn ju wúrà àti fàdákà lọ mi ò mà níbi tí mo máa fẹ́ sá sí mi ò mà ní ìyá kan ọmọ tí ò mà ní ìyá ò mà ń dégbó ẹ̀yìn. sórí sùúrù yẹn ó máa ń jẹ́ kó gbé orí àgbàlagbà kó pa ni bí ẹni sùúrù bóyá ó máa ń rí yẹn ní sùúrù olùwòye àrùn máa rùn ẹbí orí máa padà mọ àtẹlẹ yìí ó sì díẹ̀ ń lọ́jà rẹ̀. ok ìwà lọ èmi náà fẹ́ sáré dọ́dọ̀ àwọn èèyàn mi bí wọ́n ti rí nǹkan kan fún mi. ìyẹn ló ṣe pàtàkì mú nǹkan bọ̀ mú nǹkan bọ̀. all right go take care ṣùgbọ́n. fẹ́ kó mọ nǹkan kan pé kó tó ra ọkọ̀ ilé èmi ti mọ̀ pé ìwọ ló ní. inú mi tiẹ̀ ló pẹ́ mọ̀ pé mi ò lọ mò ń lọ ní kí ló wá ṣẹlẹ̀. bọ̀ ní sùúrù máa ṣé wọ́n rán ẹ sí mi ni ṣé wọ́n pé mi ò fáyé ní ìwọ lára kí ló dé tó fi ń fáyé ní mi lára. Ah! mi ò fáyé ní lára. ṣé wọ́n nìkan náà ni kó máa kéde ìrere fún àwọn èèyàn ni ó tún wá fẹ́ ṣetán àwọn tèmi ló tún wá ń kéde ìrere fún ó ti yé mi ó ti yé mi ah ń wojú náà pé mi ò mọ̀ yín rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oh now I understand now I understand I see oh ṣé rí gbogbo àwọn bóyá àwọn family yín tí mo ti preach fún tẹ́lẹ̀ tọ́lẹ̀ ti gba Jésù lólúwa àti olùgbàlà wọn nǹkan ayọ̀ ni inú mi ìbádùn tẹ̀yìn pàápàá tẹ́ bá lè jọ̀wọ́ ayé yín fún Jésù Kristi kẹ́ ẹ gba Jésù ní olúwa àti olùgbàlà kẹ́ ẹ mọ̀ wípé wá sí. gbáríwó ẹ sàn ṣé wọ́n wà ń bẹ́ẹ̀ gbà tó bí Jésù no eh, but ìwé mímọ́ jẹ́ kó yé mi ìgbà tí wọ́n bí jésù bíbí àti ìwàsáyé ẹ̀ ó ṣe kú nítorí ẹ̀ṣẹ̀ wa ìwé ló sọ bẹ́ẹ̀. ó ṣe jẹ́ pé ẹnu iná ti ń gbọ́ gbogbo ẹ̀ wá kìlọ̀ fún ẹni jáwọ́ má ní mi lára nítorí pé mi ò ní ẹ lára kó má di pé mo máa kọ̀ dín nínú rẹ̀ ah, ó ti yé mi ó ti yé mi ó ti understand bó ṣe rí ogun tẹ́ fẹ́ bá mi jà yẹn èmi kọ́ lẹ̀ ń bá jagun o bí kò ṣe sí ẹ̀mí mọ́ àti jésù kristi ọba tó jẹ́ olùkọ́ olùgbèjà tó jẹ́ olùṣẹ́gun tó jẹ́ adarí ogun mi òun ni wàá bàjẹ́ àkóṣe mi so tún advice mi pé ẹ jẹ́ ká gbàgbé gbogbo ẹ fàyè mi fún Jésù ṣe ti lọ ṣe ti dúpẹ́. bóyá èmi máa fàyè fún Jésù bóyá àwọn olótú máa padà fi ayé ẹ fún Jésù ẹlẹ́ǹkẹ́ tà ẹlẹ́ǹkẹ́ fà ẹ. now Jimote ìkẹta. take this car and get away. olùṣègùn bàbá. bàbá ẹ kúrò ní ìlú ṣe wá jẹ ọ. okay. Yeah, yeah. I'm fine. That's good. Um, mo fẹ́ bẹ̀rẹ̀ question kan. Go ahead. kí ló tẹ́ ṣe jẹ́ wípé ilé ló ní pé ká why can't you stay in a hotel i mean hotel kan ṣáà la and it's a nice place sori nature everybody yàtọ̀ nature tèmi mi ò láì kójọ pé kí n máa wá sòtẹ́ kí n máa sùn síbẹ̀ kí ló wà ní hòtẹ́ẹ̀lì tí ó sì ilé ọ̀dọ̀ mi comfort ti máa ń rí gan nílé mi ó ju ti hòtẹ́ẹ̀lì lọ. ìdí tí mo fi sọ wípé mi ò fẹ́ lọ sílé ẹ̀ tí mo fi prefer hotel ó yé mi but since o ti jẹ́ wípé ilé ẹ̀ la máa lọ iye tí mo sọ pé mo máa gbà yẹn kọ́ ni mo máa gbà wọn. ohun kì tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ mi àìlànà kò sí nǹkan tó bá sọ tí mi ò ní ṣe èló ló fẹ́ gbà ẹ́ owó tó sọ fún mi owó èlò náà ni. I'm gonna take times three of that money. <laughs> ṣé torí three times of money tó fẹ́ gba àwọn olórí kọ́kọ́ lè ju ṣe gbogbo ẹ̀ fún nǹkan tó sọ ìmọ̀dé wàá ṣe sí four times fún ẹ. Ah, really? Yes, of <laughs> Start your car, let's go. Bad girl. Thank <laughs> you. Oh, oh, my God! Oh, Kí ló Can you see? ni. bàbá o kí ló dé. ilé náà kó ló dì mí kú owó ló pa mí. èmi that is impossible kò possible kí n pa ìyàwó mi náà possible and baby ṣùgbọ́n kò máa sọ wípé alágọ̀ alágọ̀ lóye kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ok. ìyá aláwọ̀ gan aláògo o aláṣàpẹrẹ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní aláògo o. lóòrò tí ń kéde gbogbo náà lónìí kí ló fẹ́ ṣẹlẹ̀ o burúkú ní ṣẹlẹ̀ sí wa um, kó má jẹ́ gbọ́dọ̀ pásítọ̀ tó lọ wọn ọ̀rọ̀ tó sọ fún ọ ló máa ń gbèsè ni um, baby you need all right just without you are covered with the blood of Jesus okay. Mm síta jẹ́ ká sùn jẹ́ ká sùn bí àtúrò ìpa fúnra wa ní space ni ok ok we'll sleep tight alright. Mm. Mm. Rẹ̀mí ó jẹ́ kó yé mi wípé kí n má fún ẹ ní ẹja jẹun ó fẹ́ kí èmi kọ́ èmi náà fẹ́ máa fúnyàn lówó mo fẹ́ wà láwùjọ àwọn ẹni tó máa fúnyàn lẹ́jà pé gbàǹbí gbàǹbẹ̀ yẹn mo lawọ́ látọ̀run owó tí ò sí lọ́wọ́ mi ni ò jẹ́ káwọn èèyàn fi ilẹ̀. <sighs> oh my god well ṣorí ju gbogbo ẹ lọ ọ̀rọ̀ tó sọ sílẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó lágbára gan ọ̀rọ̀ tó ní agbára gan ni. ẹ mo lágbára èmi. E wọ́n nà kárú fún dókì mi agbára bí ẹṣin ló wà lára mi. ṣé irú agbára tí èmi ń bá ẹ sọ̀rọ̀ ẹ nìyẹn èmi ò bá ẹ sọ̀rọ̀ agbára tó ń lè ṣan tó ń kárú fún dókì èmi ò bá ẹ sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ń pa pé kéèyàn wà láyé kó láyà àyà gidi lèmi ń sọ̀rọ̀ ń pa èyí. àyà rẹ àyà wà ń bẹ òkè síbi ó dúró digbí ni láyà àyà wà ń bẹ àyàlé lè ṣá èmi ò bá ẹ sọ̀rọ̀ àyà tó fi hàn mí yìí mo ń bá ẹ sọ̀rọ̀ pé kéèyàn ní ìgboyà kéèyàn ní ìgboyà kó dé ibi tí ẹ̀rù gọ́gọ́ ń wà báyìí kó pàdé ẹ̀rù kó nǹkan dúró pé yes ọmọkùnrin ni mí. màá try díẹ̀díẹ̀ ni màá try. fẹ́ kó tẹ̀sẹ̀ kan bọ́dọ̀ kó tó wá máa kígbe òtútù o tó bá ti lè fọwọ́ sọ̀yà fún mi pé o ti ṣe tán láti di olówó o ti ṣetán láti dọlọ́rọ̀ ìwọ jẹ́ kó yé mi dájúdájú pé o ti ṣetán. pàdé mi you see mo ní courage mo ní charisma ẹ owó ni ò tí sí i. Remi now let me tell you something I belong to a club called Billionaires Ambassadors. I'm supposed to be a member of that club too, pardon me. Remy, o ring tó wà lọ́wọ́ mi. Ring tó wà lọ́wọ́ mi. Òun ló máa pè ní white diamond. Ṣé white diamond yìí? Inú me. máa dùn láti fún ẹ àní tó bá wo ríǹgì dára àwọn stones kọ̀ọ̀kan wà ń bẹ each stones ló ní nǹkan tó represent fún Remi willingly òun mi kì í fún ẹnu ríǹgì take. bá dé abẹ́ mi stop am stop am abeg ah wetin i wan take this ring do now wetin i wan take am do. I thought you make you teach me how to make money you dey give me diamond ṣé ti bá wọ diamond yẹn sọ́wọ́ ṣóun ló máa fún oúnjẹ sí mi nínú àbóun ló máa fowó sí mi lápò pàdí mi tí máa fi diamond sọ́wọ́ bí ìgbà tó yẹ pé ẹni tó ra jíwa gan tó lọ ń pààkẹ́ sílé mi rent ni. ah well tó bá sọ pé o fẹ́ rẹ́ǹgì èmi á ṣàlàyé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà fún ẹ pípọ̀ ju èjì lọ ring tó wà lọ́wọ́ mi yìí mo ń sọ̀rọ̀ ń pa club kan fún ẹ lẹ́ẹ̀kan onírú wọn ló jẹ́ kó darapọ̀ mọ́ ring tó wà lọ́wọ́ mi yìí òun ló dúró gẹ́gẹ́ bí bars club yẹn each person tó wà nínú club yẹn hmm, kò sí nǹkan tí wọ́n tàka sí lórílẹ̀‐èdè yìí àbí lókè òkun níṣẹ́jú àyà ó máa tẹ̀ wọ́n lọ́wọ́ ni tí ring yìí bá wà lọ́wọ́ ẹ̀ wà á kọ̀ déédéé wípé wà bára ẹ̀ wà pàdé àwọn èèyàn I'm, I'm talking about who is who in this country wà á ní connections wà á kọ̀ déédéé pé ẹni ẹni ló ń stab Rẹ̀mí can you just can you do this nǹkan tó mọ̀ wọ́n á fi owó gidi bíi mílíọ̀nù bíi wọ́n á máa gbé fún ẹ wọ́n á máa jẹ́yàn. mo fẹ́ ríǹgì mo fẹ́ ríǹgì yìí. mi ò ní fún ẹ ní ríǹgì ó sọ pé òfẹ́ ló sọ lẹ́nu. àjọ mo fẹ́ ríǹgì mi ì mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn alright. wait Bẹ́mi má ta ring. láti sìn lọ àti títí láéláé àmì ayé. Ah, Rẹ̀mí kò sí owó kankan fún ẹ lẹ́nu lẹ́yìn kémi àti ẹ̀ dìde sí ká wọnú mọ́tò kàdé ṣe lọ sí Italy ká jẹ nǹkan tó jẹ ká jẹ ká wọ bá ká mu nǹkan tó jẹ ká mu. dey stop am. Uh orí yìí ò ti dòwó náà kò yẹ sí nǹkan kan lápòpá díẹ̀ má ṣe yẹn. ok ok ok you know what abba mama sọ yẹn èmi ò tẹ̀lé fún ẹnìkan lè jẹ́ ká lọ sí ju ìhà àkọsílẹ̀ owó àwọn ọ̀fíìsẹ̀ from there ká dẹ̀ mú nǹkan mú mu ká ṣayé káwọn ọmọ bá wa ṣe é kọ́ fọwọ́ pa gbogbo àyà àyà tó ṣe yá. wọ́n ní nítorí pé ká yoyún àbí ká má yoyún náà ní gbogbo ilé ló wáyé náà mi sínú ilé bẹ́ẹ̀ bọ́dé wọn ni mò ń bá sọ̀rọ̀ náà èmi ò lè yóyún yìí o mo ò lè yọ bá dé. enough of this kí ló bá mi try náà. mo sọ fẹ́ pé mo ní mi ò fẹ́ kọ̀ọ̀kan náà at least mo níyàwó lé mẹ́rin yes accepted mo mọ̀ pé oníyàwó lé but bọ́dé you have the money okay gbalẹ̀ fún mi ta mo sọ pé mo fẹ́ wá kú bá nílé dandan dandan pẹ̀lẹ́ fún mi máa tọ́mọ mi máa wà bẹ̀. mo bá dín mi ò yọ oyún yìí o bó fẹ́ fi ọkọ̀ mi ò lè yọ ọ ọ́fíìsì wọn ṣe gbogbo kó tún sọ fún mi jẹ́ pé o ti gbọ́ o ti gbà náà wọ́n sọ pé ò lè gbóyún bó dé jù ú náà mọ́ jẹ́ kí n lóyún náà ó nà. ṣé mo sọ fún ní tèmi ẹ sọ gbogbo tó ń bá mi sọ láti jọjọ ẹ so o kàn fi yẹn dùn mí nínú ni wọ́n dé mi lè yọ mo sọ́ọ̀rì sórí mi ò ní purọ́ tàn ẹ́ ó ní kinní kan tó máa fi mú mi tó bá ti fọwọ́ kàn mí kò sí irú bí mo ṣe lè máa há ètò ara mi máa balẹ̀ ni. Um, fact tó bá jọrọ orí tó bá sọ pé òye yọ i'm okay with that. ó ṣọ kí má yọ mọ. ṣàgbájú ó ṣe gan-an ah, kò jẹ́ jẹ́ káyà mi já. Ah, ah. Thank you, the God of wealth. This is your sacrifice. <laughs> You bastard. want it, ẹ̀wọ̀n That will be sure okay. And ni ṣọwa too àná mi tuntun want it, bá ẹ Hey, baby, ni gbọ́mọgbọ́mọ. my ẹ bẹ́ẹ̀ ní sùúrù má pariwo ṣòkò yẹ ilé yẹn tóbi jù ló máa ma bá ilé rò bẹ́ẹ̀ yẹn o kò sọ́ọ̀tù níta òun wọlé má wọrí. yéè ìwọ ló lè apààyàn gbọ́mọgbọ́mọ olùkọ́ Jeff ọ̀lẹ̀ olórí burúkú ẹ̀ bá dúró ọ̀lẹ̀ ni o ọmọ apáyàn. mọ́mí ẹ jẹ́ kí n máa tètè lọ torí pé àrí ojú ọjọ́ mú solókù. wọ́n ká máa ṣe sí. èyí ní gbogbo ti ẹ̀ rí. mọ́mí ẹ̀yin náà wò ṣó ìbò ṣègbẹnu sókè ó lè ṣèyàn léṣe. ṣèyàn léṣe ẹ ìgbà tẹ̀mọ́lẹ̀ bó ṣe wà yẹn kọ́. ọlọ́run tí ẹni jó tẹ̀mọ́lẹ̀ ẹ kò wá déédéé ṣé gbogbo àríbẹ̀ ṣé ọlọ́run kọ ni. kò ṣe gan-an dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣé wàá rí òun pẹ́ kó tó yọjú sí mi o òun pẹ́ kó dé dùn mọ́ mi nú lóòótọ́ ẹ̀ ń fowó ránṣẹ́ sí mi lásìkò ẹ̀ ń raṣọ fún mi ẹ̀ ń sẹ́ǹdì oúnjẹ sí mi àwọn àbúrò yìí náà wà pẹ̀lú ṣùgbọ́n kò dàbí kémi pẹ̀lú ẹ̀ máa ríra ní gbogbo ìgbà ìwọ náà ló dẹ̀ wà gẹ́gẹ́ bí ọkọ fún mi ń sìn ẹ́ ó ti ń pẹ́ ju ọkọ mi. mọ́mí mọ́mí ṣe bẹ́ẹ̀ ọ̀dà sáà iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ olúwa ò sì ṣe bẹ́ẹ̀ ká tó lọ sí ibi kan lé ká tó preach ọ̀rọ̀ ọlọ́run níbi kan lọ́la gbọ́n ìlú kéékèèké tá à ń plant church wá sí ẹ̀mọye wàhálà tá à ń go through ó ti eyín especially in north tá a bá lọ sí ẹ̀mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ We ma worry. <clears throat> everything has changed. ṣe ni kò yá change o nítorí pé nínú bíbélì náà wọ́n ní pé kò sí gbogbo iṣẹ́ ọlọ́run yòówù kéèyàn fẹ́ ṣe kókó fi tàwọn òbí ẹ̀ kó fi ṣáájú àgàgà opó yìí tí ò nẹ́ni kọ̀ọ̀kan mọ́ tó dẹ̀ mọ́ yí pé ìwọ gangan náà lọ́kọ mi torí ọlọ́run ọlọ́run ajé ó máa jú ẹ ṣe o ò ní ṣìṣe o nípa ti nọ́ọ̀tì tí a rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọkọ mi rọra ṣe o rọra ṣe o ọlọ́run adé dúró tì í. ẹ jẹ́ máa ṣe àwọn iṣẹ́ ọlọ́run yín náà ni wọ́n tún ní jẹ́kẹ́ ráyè gbọ́ tí wàá sì yín o. àwọn tá a máa ń gbàdúrà fún mi. hello ah ẹ mà kásán o mọ́mi ọlá ṣé kò sí. ah jésù mi o kí ló dé? ha níbo ha ibo lẹ́yìn wá sí ẹ ẹ máa bá yín máa bá yín ṣèbí ìbàdàn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ máa bá yín ah ọkọ mi kí ló dé kí ló dé ha kí ló dé kí ló dé kí ló dé ṣùgbọ́n ẹ̀mọ̀rẹ́ mi bá dé ẹ bàdé mo mọ bàdé. wọn ní accident ó dẹ kú. ọ̀nà yé ilé ìjà rẹ̀. ìdílé mi ò rọra ọkọ mi rọra o. pásítọ̀ hmm? ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́wà ṣe ń ṣe tẹ̀yìn báwọn. kí ni bá wa ṣe kò bá dé òdùn àmọ́ gbogbo ẹ̀yí ọlọ́run ọba you see nǹkan tó dùn mí jù nípa kúrò yìí ti pé kò fàyè ẹ̀ fún jésù kó tó kú kánibàdé fàyè ẹ̀ fún jésù ni ìbá ti dùn tó ìbá dé jọ̀bọ̀ náà àmọ́ kò fàyè ẹ̀ fún jésù ah ilé sọ pé lẹ́yìn ikú ìdájọ́ ló kàn àwọn olùgbòye ọlọ́run èèyàn ṣáà má rò ṣe ti gbọ́ gbogbo ẹ̀ máa dá ọlọ́run àtọ́jú yẹn mi ní fi ní sílẹ̀ lágbára ọlọ́run náà ṣe ìwọ̀nba tí mo bá lè ṣe ṣe ti gbọ́ lágbára ọlọ́run àwọn ọmọ mi pẹ̀lẹ́. ẹ ṣé mo dúpẹ́ pásítọ̀ ṣàṣàyàn ló lè ṣe lórí ilé ṣe fún mi ẹ ṣojú ẹ tún ṣe ọlọ́run àṣẹ náà kò ṣẹ̀dá. Yeah, I've been living the tough life, and I've been living the rough life. That is the pain that I don't like. Music in me, I did also tight. Tete share miracle, Baba tete wa share miracle. Tete share miracle, Baba tete wa share miracle. rap. in my chest, oh God. Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long. So long beating in my chest, oh God. Father, hear my voice, oh Lord. I've been praying to you for so long. So long. Your face and the mix. Baba -ba, anytime he call you, I got a lot of reason that I wanna give you. Listing up, tired of the same thing. Imagine nobody, oh Baba, come and save Cause I've been praying to you for so long. Baba, jọ̀wọ́ dá mi lóhùn ọjọ́ ń lọ. Àwọn tèmi dúró they mí tètè show me love. Show me love, oh, oh, oh, oh, oh. Baba, yeah my dọwọ́ rẹ bàbá tètè gbé mi o ó dọwọ́ rẹ àwọn tèmi retí o ògo rẹ láyé oh. o ògo rẹ bàbá. I've been living the tough life and I've been living the rough life.